وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب àdúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba ọba tí ó ṣẹ́wàkù tó dá wa sí títí di ọjọ́ ọba tó fún wa ní gbà láàyè láti ṣìlè láǹfààní àti máa sọ tó fún wa ní gbà láàyè láti ṣìlè láǹfààní àti máa gbọ́ tọ́lọ́wọ́n bọ̀ bá fi gbígbọ́ àti sísọ wálẹ̀ tí ò tún fi rírí wa náà kalẹ̀ àtàwọn tó fún wa láǹfààní lóríkèríkè ara wa gbogbo eléyìí tí à ń láǹfààní àti mọ̀ pé nǹkan ń lọ láyé nǹkan ń lọ lórílẹ̀‐èdè yìí à lè láǹfààní àti mọ̀ ọ́n torí ẹ̀ gbogbo kọ̀ǹpléìn tí wọ́n bá ń ní ṣáà rántí àwọn àǹfààní tọ́lọ́run fún ẹ tó fi ń fìlì kọ̀ǹpléìn yẹn náà tí ò bá sáwọn àǹfààní yẹn náà òkun lè fìlì pé bí ń pa ẹ́ tí ò bá sáwọn àǹfààní yẹn òkun kún lè fìlì pé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ sí ẹ kò sówó lọ́wọ́ ẹ tí kì bá ń ṣàǹfààní tọ́lọ́run bá fún ìmí àti ẹ náà àwa òkun kún nímọ̀ yìí pé ọ̀dà kan dá ń bè kan kankan ṣẹlẹ̀ ń bè kan àwọn kan ń ṣe ń ṣoṣẹ́ ń bè kan ara tu àwọn kan bè kan alágbájá ló tún gbọ́kọ̀ bọ̀gìnì kọjá ah, ni o torí pé o létí o fi ń gbọ́ ni o ẹ̀ torí pé o sì lójú tó fi ń wò ni o torí ọlọ́run sì fún ẹ láǹfààní àti máa rìn lọ́ni bọ ni o tó bá wà lójú kan kọlọmáṣe tèmi àti ẹ bẹ́ẹ̀ ha níbi tí wọ́n ti ń fóúnjẹ nu ni àbí tí wọ́n sọ pé kò lè jẹun ẹ ṣáà máa pàṣẹ e sí lára tú omi ẹ̀ tú ẹ̀jẹ̀ ẹ̀ tú àwọn oríṣiríṣi tẹ̀ ń fún yìí ẹ̀yìn ló máa rìpéèsì jíjẹ àti mímu ẹ̀ a kò tiẹ̀ gbọ́n tá à ń sọ à ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ rí wọn lónìí ọ̀tẹ̀ tún ti ń padà wá sáyé díẹ̀díẹ̀

fúnra ara wa yìí wọ́n ń wọ fún ẹlòmíì wọ́n ń bọ̀ fún wọn ni ìwọ ni wọ́n wọ ṣòkòtò fúnra rẹ wọ́n wọ fẹ́lòmíì wọ́n ń bọ̀ fún ẹlòmíì tí ẹ ti fi ṣòkòtò ti kàn díẹ̀ gbẹ̀yìn ní ìsọjọ́ ti pẹ́ ṣe ni wọ́n ń bá a dé tó ń bá a tú tí wọ́n ń nù tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó ń kéènì ara fún àfi yọ gbogbo àwọn tó wà ní condition báyìí mo fẹ́ kí wọ́n náà ronú ara appreciate ń tọ́lọ́run ṣe fún ẹ torí jẹ́ pé complain yìí náà ni ṣáá ní gbogbo ìgbà èèyàn kí ń gbọ́rọ̀ kan lẹ́nu àfikún sáà máa rojọ́ gbẹ̀ǹkan lágbára ẹ̀kíní kan ṣe kíní kan tájí o kí wọ́n náà ronú aláfíà tí wọ́n tẹ̀ tún wá ní kíní wọ́n tún fi ń ṣe azina ìtọ́lọ́ ń pè ní haram ṣínà ìwà gbére ni wọ́n tún fi aláfíà ara tiẹ̀ ṣe aláfíà tẹ́nìkan sunkún ẹ̀ pé kọ́ ọlọ́run tiẹ̀ fún nǹkan lè fi ráyè kírun tẹ́lẹ̀ nǹkan retí pé kọ́ ọlọ́run fún nǹkan fi ni wọ́n ni wọ́n tún fi ń jalè ló fi ń ta tẹ́tẹ́ ló kiri yìí ah tọ́ ọlọ́run jọ ọlọ́njọ́ má jẹ́ àṣẹ̀sìn o ẹ̀sìn ni kò fẹ́ra ọlọ́run láti ṣe o oríire ni kò fi wá ṣe kòńgẹ́ ṣíṣe rẹ o má jẹ́ àṣírí bu ọlọ́run mo kí wa káàbọ̀ lónìí sórí ètò ètò yín ìpè òdodo eléyìí tí àwọn ọmọọyá wa mẹ́ta yìí tí wọ́n parapọ̀ tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀ apàdà sí aburú gbogbo yóò kó lè sọ́ra rẹ̀ dá ọlọ́njọ́ má jẹ́ kó kàn wọ́n láéláé orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdé túmọ̀ wa lórí gbogbo eléyìí tá à ń gbọ́ ìbẹ̀rù lọ́tún ìbẹ̀rù lọ́sìn àìdúkokò lọ́tún dúkokò ló sì ọlọ́njọ́ dìtàn orílẹ̀-èdè yìí dáa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi táwọn èèyàn wa ń lọ káàkiri àgbáyé lọ ó kéré nínú tọ́lọ́wọ́n bá lè ṣe ọlọ́njọ́ bá wa ṣe bẹ́ẹ̀ o lónìí à ń tẹ̀síwájú níbi tá a bá dánilẹ́kọ̀ọ́ wáyé ìdè ní ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀sẹ̀ tó kọjá náà náà ń ṣàlàyé fún wa nípa wípé ó bùkátà ká change impression àwọn èèyàn ká dẹ̀ ṣe àwọn clarifications kan eléyìí tó máa jẹ́ káwọn èèyàn mọ ìtumọ̀ tí ń jẹ́ ẹ̀sìn Islam àti táwa mùsùlùmí ń ṣe tó máa yàtọ̀ sí oríṣiríṣi àwọn ìròrí eléyìí táwọn èèyàn ní lọ́kàn nípa ẹ̀sìn àlàáfíà yìí torípẹ́lú míì wọ́n ti sọ̀sọ́kúsọ fún nípa Islam bóun náà dẹ̀ ṣe ń gbé káàkiri náà nìyẹn látìgbà tó ti gbọ́ tó ti ń gbé kiri bẹ́ẹ̀ ntọ́lọ́mọba wa dẹ̀ sọ fún wa ni mùsùlùmí nínú Al-Qur'ani ni pé ǹjẹ́ akúnfàṣẹ kùnbìnà báyìí fọ́tẹ́bẹ̀ ìyanu gbogbo àyọ̀ǹtàwọn yẹn bá wá fún yín ní information ẹ ṣèwádìí dáadáa o ẹ ṣèwádìí o ẹ má kàn gbọ́ bẹ́ẹ̀ kẹ gbà bẹ́ẹ̀ kẹ́ ẹ̀nà dẹ̀ máa rù kiri bẹ́ẹ̀ rárá o ẹ fataba ìyanu ẹ ṣèwádìí ẹ fìdí tó ń jòdòdò múlẹ̀ wọn kó wọn náà máa ń sọ ohun gbogbo dájú kó lè fìdí tí ń jẹ́ òtítọ́ ọbẹ̀ kó lè fìdí rẹ̀ múlẹ̀ bó ṣe yẹ kó rí náà nìyẹn ṣùgbọ́n bá ti ní nípa èèyàn àbí nípa àwọn èèyàn kan gbogbo tó bá ti sọ fún ni nípa àwọn ènìyàn tó ti jẹ́ tí ò dá náà irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ máa torí díẹ̀ yìí a gbọ́dọ̀ mọ ní táǹpì lẹ́sìn táwa mùsùlùmí ń ṣe yìí ẹ̀sìn àlàáfíà tó wá látọ̀dọ̀ ọba adẹ́dàá tó dá ayé àtọ̀run tó dá gbogbo àwọn ànábì ọlọ́run all the messengers and the prophets ẹni tó dá wọn ẹ̀sìn tó fi ránṣẹ́ sí wa láyé òun náà ni ẹ̀sìn àlàáfíà yìí à ń sọ eléyìí gẹ́gẹ́ bó ṣe rí nínú ìlànà ẹ̀sìn wa gẹ́gẹ́ bọ́lọ́run bá wa ṣe sọ gẹ́gẹ́ bá ṣe lákọọ́lẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ ààyè kódà nínú àlùkùránì wa ọlọ́run dìídì mẹ́ṣẹ́ orúkọ ẹ̀sìn Islam yìí tó ní inna ad-dina 'inda Allahi al-Islam ọlọ́run ní ẹ̀sìn ìtumọ̀ ọlọ́run bá tún fún wa pé ká ṣe o òun náà ní ẹ̀sìn àlàáfíà ìtumọ̀ rẹ̀ náà nìyẹn al-Islam bí màánà the peace ẹ̀sìn àlàáfíà torí ìdí èyí tá a bá wá rí àwọn nǹkan míì tó wá ń yàtọ̀ sí nǹkan àlàáfíà tó ń jẹ jáde látara àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n ń ṣàfitì ara wọn sínú ẹ̀sìn Islam ó bùkátà pé ká ṣàlàyé fún àwọn èèyàn yìí pé àwọn eléyìí kan fojú jọ wa ni wọ́n kàn fi yúnífọ́ọ̀mù jọ wa ni àwọn eléyìí kan ọkàn gbórúkọ lórí bíi ti ni wọn kì í ṣara wa wal islamu bari'un minhum al islamu bari'un minhum bẹ́ẹ̀ náà ni al muslimuna bari'una minhum Islamu wa bọ́ bọ́sẹ̀ kúrò níbi irú àwọn ṣe sí báyìí gbogbo àwọn mùsùlùmí ayé náà dẹ̀rẹ̀ bọ́ bọ́sẹ̀ kúrò níbi irú ìṣesí bẹ́ẹ̀ inú àwọn ìṣesí wo ni ìṣesí ìjínigbé ìṣesí ìpànìyàn ìṣesí ìdúkokò máwọn èèyàn ìṣesí ìdàláfíà ló láàmú ẹ̀sìn wa tako o ní mo fi sọ fún ọlọ́sẹ̀ tó pé tábà wo dáadáa gbogbo community kankan la ní àwọn ẹlòmíì tí wọ́n máa ń jẹ́ àwọn leaders láwọn community yẹn bíi baálẹ̀ ní bíi chairman ní kódà bíi ọba àlú kódà tó fi kọ gọ́vnà ní state gbogbo wa náà ló ń ṣẹlẹ̀ sí ní gbogbo ibi tí oníkàlùkù wa ń gbé àwọn táwọn sábà jẹ́ àwọn olórí yẹn ìtò dẹ́jú ni pé oníkàlùkù wa nẹ́sìn kan pàtó tó belong sí tó ń ṣe community tó ń bá wa ṣé gbogbo mùsùlùmí community yẹn sọ pé àwọn ò fẹ́ lé lórí àwọn rárá àbí tí sáwọn community bá jẹ́ mùsùlùmí ṣé gbogbo àwọn tí kì í ṣe mùsùlùmí ládùúgbò yẹn táwọn jẹ́ sọ pé àwọn ò fẹ́ rárá ẹni tọ́lọ̀ àwọn bá tì síwájú tó lórí ní community yẹn nìyẹn àágbárùkù tí àjọ fọwọ́sowọ́pọ̀ àjọ wa ṣe pèpè sí nìyẹn islam tí wá ń pèpè sí àlàáfíà islam wá ń pèpè sí ìṣọ̀kan islam wá pèpè sí àánú islam wá pèpè sí ìrẹ́pọ̀ islam wá pèpè sí gbogbo ohun tó bá lè mú kìlú ní fàyàbalẹ̀ bẹ́ẹ̀ náà ni islam wá tako gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú jàgídíjàgan ìtẹ̀jẹ̀ ah ọlọ́run bá wa ní ẹni tó bá pa ẹ̀mí kan fàkà annama kọ́tàlá náà sàjẹ̀mí à ah! ó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó pa gbogbo èèyàn lápapọ̀ wọ́n mọ̀ ní àhẹ́yà ha fàkà annama àhẹ́yà náà sàjẹ̀mí à ah! ọlọ́run bá ní ẹni tó bá wá ó rescue life ẹnìkan ọlọ́run fi ṣe kò ń gẹ bẹ́ẹ̀ ah bóyá doctor ni bóyá driver tó sáré rescue ẹnìkan tó ní accident ni bóyá ọ̀nà kan àbí mi nìwọ náà ní láti fowó kalẹ̀ láti fi tọ́jú aláàárẹ̀ kan tẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ọlọ́run ló dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó yẹ gbogbo ayé ṣẹ́sì tó ń pèpè sí wẹ́lẹ̀ ló máa fààyè gba àwọn bandits ṣẹ́sì tó ń pèpè sí wẹ́lẹ̀ ló máa fààyè gba àwọn boko haram ṣẹ́sì tó ń pèpè sí wẹ́lẹ̀ ló máa fààyè gba ìwà àbàjẹ́ kan àbí gbogbo àwọn àṣàkáṣà kan tó lè mú kí dúkìá bàjẹ́ àbí ṣòfò islam ò fẹ́ o islam ò fẹ́ o islam ò fẹ́ o ẹ má lẹ̀ mọ́ ẹ̀sìn wa mọ́ ẹ kúrò ń bẹ̀ gbogbo ọ tó bá nírú ìròrí báyìí kẹ́ẹ̀dẹ̀ máa wá wò náà tí kì bá ṣe pé èèyàn bá fẹ́ máa mọ̀ èèyàn fẹ́ máa mọ̀ fi ẹ̀tẹ́lẹ̀ palàpalàpá ó yẹ kéèyàn ti mọ̀ wípé àwọn ará bíi tí wọ́n ṣọṣẹ́ káàkiri wọ́n fẹ́ sí ṣe o mo dẹ̀ sọ fún wa pé wọ́n lè múra bí ẹlẹ́sìn kan àbẹ́lẹ́sìn míì àwọn tábà rí nínú wọn tí ẹ pé wọ́n ń dàlúrú wọ́n ń já wà lálẹ̀ ẹ rí i pé kì í ṣe ibì kan ṣe ni wọ́n ti ń ba nǹkan jẹ́ kì í ṣe bó ṣe ń ba mosque jẹ́ náà ba churches jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń pa mùsùlùmí ni wọ́n ń pa ẹni tí kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ni wọ́n kidnap mùsùlùmí náà kidnap ẹni tí kì í ṣe mùsùlùmí so definitely àwọn ènìyàn ló yẹ kí gbogbo àjọ parapọ̀ ká bẹ lọ́hùn kọ́lọ̀n kó bá yí ọkàn padà sí dáadáa kó yé ṣe kábí ọlọ́run kó bá wa ṣe wọ́n bó ṣe ṣe àwọn ẹni tàná àwọn eléyìí tí wọ́n digun tí wọ́n kóra wọn jọ tí wọ́n ní àwọn fẹ́ wó káábà eléyìí tí Abdulmutalib sọ fún wọn tó sọ fún ọjọ́ kìíní àná náà tí wọ́n pa bẹ́ẹ̀ àwọn arẹ́ni tó fẹ́ ṣe àwọn lọ́wọ́ pa àwọn gbọ́dọ̀ ṣe ní táwọn fẹ́ ṣe àwọn èèyàn wò pa ah, Abdulmutalib ò rí nǹkan kan ṣe sílẹ̀ ni ò ní inna lil bayti rabban yahmi ọ̀wọ́ tó làwọn mùsùlùmí nàìjíríà tí wọ́n ń parọ́ mọ́ ọlọ́run ṣe tán àti ṣọ́ wa ọlọ́run tó lẹ̀sìn rẹ̀ náà ṣe tán àti ṣọ́ ẹjá fọkànbalẹ̀ wàhálà kankan ò lè ṣẹlẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ẹni tí kìí ṣe mùsùlùmí náà mọ̀ yìí pé mùsùlùmí nàìjíríà kọ́ ni boko haram mùsùlùmí nàìjíríà kọ́ ni bandits àwa kọ́ ni kidnappers àwa kọ́ àwa ò dàlúrú mo fẹ́ fi léyìn náà tún ṣe àwọn mo fẹ́ fi ṣe clarification ńlá kan nínú ọ̀rọ̀ kan tí mo sọ lọ́sẹ̀ tó kọjá táwọn kan gbọ́ eléyìí yé sódì tó wá ń bí àwọn béèrè pé ah ẹ kí náírà nìyẹn ṣe ó àbí kò mí èmi ò tiẹ̀ mọ̀ tó gún nínú méjèèjì tó wá ní kíndéré tí mò ń kàn dẹ́mu kó bá ṣe gbé ẹnìyẹn wá fọyọ́ a níjọ́ kínní àná mo ní màá kàn dẹ́mu ẹ̀. nínú àwọn tó dàrú máa rẹ̀ lójú ni wọ́n ní ṣe bí ìjọba orílẹ̀ wọ́n fún ní amnesty kí ló dé tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún àwọn eléyìí náà ṣébí tẹ́ ní sọ náà nìyẹn pé kí gọ́ọ̀mẹ̀ntì negotiate pẹ̀lú ọmọ ní rárá o ohun tí òjò ọ̀nà fi ń wé wọ̀nyí o àwọn àgbàlagbà gan tí wọ́n máa ń fi nǹkan wéra wọn táàmù ní pẹ̀yàsù nínú ṣẹ̀ríà pa lè fi tó bá jọ nǹkan wéra wọn àwọn náà ṣàlàyé irú tá a máa fi wéra wọn yorùbá ní tó bá jọ òun náà fi wé wọn wọ́n ní èpo ẹ̀pà ó jọ kó sí ẹ̀ lérí tẹ́wádẹ̀ lọ́wọ́ méjèèjì kò jọra wọn pàápàá kò jọra wọn pàápàá àá ẹ ṣe máa máa fi ìwo màálù ẹ ṣe máa máa fi wé ìwo òbú kọ ẹnu ẹ wù ẹ bó ṣe jìnnà síra wọn sí ẹ ṣe máa máa fi ìfun adìyẹ wé ìfun ràkúnmí ṣó dọ́gba pẹ̀lú ara wọn mbà ọ̀nà ẹ jìn síra wọn tábánikà máa fi ń tẹ́ fi kí ni ìjọra wọn wé ẹ̀rí pọ́nà ajìn gá lanipá kò dọ́gba àwọn ọmọ ìjọ ti Niger Delta eléyìí tíjọba tí wọ́n fún amnesty jọ kìíní àná àwọn eléyìí ilẹ̀ wọn kí n ṣàlàyé fún wọn tó ti dàrú mọ́ lójú tí wọ́n ń dàrú mọ́ náà lójú tí wọ́n náà dẹ̀ ń gbà bẹ́ẹ̀ ilẹ̀ títí wọn ìjọba ọ̀ṣẹ́ tó náà gè kì í dẹ̀ ṣe pé mo wá síbí láti wá gbẹnu ìjọba sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí pé ohun tó jòdòdó tá a mọ̀ tíjọba ṣe ń gbà náà àfi ká sọ káwọn ọmọ ìyá wa mùsùlùmí náà má máa gbẹ̀tàn jẹ́ àwọn ẹni yẹn tá à ń sọ ń gbà náà tí wọ́n jáde ta tí wọ́n fẹ̀hónú hàn orí ilẹ̀ wọn òun ni wọ́n ti ń wa oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́nì wọ́n wa epo eléyìí tá à ń lò tí màtí ẹjọ́ ń lò lórílẹ̀‐èdè yìí tí wọ́n tún láǹfààní àti tà sórílẹ̀‐èdè bòmí ilẹ̀ wọn tí wọ́n ti wá ń wá yìí ilẹ̀ wọn yẹn wọn ò lè láǹfààní àti fi ṣọ̀gbìn wọn ò lè fi ṣe nǹkan kan gbogbo nǹkan tí wọ́n rò pa wọn lè ṣe níbẹ̀ ilẹ̀ yẹn ti bàjẹ́ pẹ̀lú irú tí wọ́n ti ń wà ńbẹ̀ àwọn náà dẹ̀ fẹ́ ṣọ̀gbìn àwọn náà fẹ́ lòṣẹ̀mí àwọn náà fẹ́ gbáyé ìrọ̀rùn gbogbo ohun tó rò pa wọn náà lè ṣe àwọn fẹ́ dá bá ṣe kọ́lẹ̀ àwọn fẹ́ ṣe kíní kan ní gbogbo ẹ̀ ó ti ọ̀nàfà láti lè ṣe ọgọ́rọ̀ àwọn ọmọbẹ̀ wá wà jobless òun ló fà tí wọ́n fi ń ṣọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe ń gbà náà ìjọba dẹ̀ wà sí sí ẹ̀ pẹ̀lú wọn ní ìta àárí tó hàn ní ìtòṣẹlẹ̀ ńgbà náà pẹ̀lú pa àwọn ará bíi àfikà fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn education wọ́n fún wọn ní scholarship lọ sí South Africa lọ sáwọn ìlú mi ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ máa lọ kàwé sí ẹ máa lè yé sí wọ́n empower wọn wọ́n já wọn wọ́n kún wọn lọ́wọ́ látara kí wọ́n lè ní gbèsè ayé rọrùn ó yá wọn á fi wéra wọn pẹ̀lú àwọn eléyìí tí àmọ́lájorí kí ni wọ́n náà wọ́n fẹ́ kí wọ́n náà wọ́n wá kí ni wọ́n ló ṣẹlẹ̀ sáwọn kí ni wọ́n ló dé kọjá pé wọ́n kàn fẹ́ máa mọ̀ ọ́n mọ̀ dà láfíà lúlàmú wọ́n fẹ́ máa mọ̀ ọ́n mọ̀ pààyàn wọ́n fẹ́ máa mọ̀ọ́mọ̀ jíyàn gbé wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ ń dáná sun ilé ìjọsìn wọ́n mọ̀ọ́mọ̀ ń pa àwọn èèyàn wọ́n mọ̀ọ́mọ̀ ń gbé àwọn èèyàn àwọn eléyìí mọ̀ọ́mọ̀ wá mọ̀ wá dá wàhálà lẹ̀ ni wọ́n sọ tó ń ṣe wọ́n sì táwọn sọ táwọn nídìí ṣùgbọ́n àwọn èèyàn kọ́ lọ ń bá wọn káàkiri pé wọ́n tí wọ́n lọ ń bá wọn tó fi kélé náà tó lọ bá wọn jọ́ kínní àná kí ni tó fà tó fi di ohun tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ẹ̀rí pé kò ṣe sọ torí ìdí èyí ẹjá sòdodo bó ṣe yẹ kó rí eléyìí ó yàtọ̀ síra wọn o má dàpọ̀ mọ́ra wọn mọ́ o ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí ẹjá júwe ìsìlámù fáwọn yẹn dáadáa káwọn yẹn lè mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ìwọ náà tó ti lọ ní bad impression nípa Islam change impression yẹn o kò bẹ̀rù ọba tó ní ẹ̀mí ẹ̀ àtẹ̀mítẹ̀mí náà tí mò ń sọ̀rọ̀ yìí yìí sọ̀sọ́kúsọ mọ́ nípa ẹ̀sìn yìí yìí èrò èrò kèrò mọ́ nípa ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́run ọba ni lórí ilẹ̀ ayé tààfi ń ṣá ń pèpè sí àlàáfíà nínú ẹ̀ à ń tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run. pé òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ júmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa Táwọ̀báyọ̀mí Taofik Ògúndìyẹmú broda Qasim Ṣọ́gàolú broda Débísí Maruf Bankole tí wọ́n ní kí ládà àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqq lẹ́mí abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal òun náà ní zero eight zero thirty five seventy five fourteen sixty six.